ni wà máa ń zílá ilẹ̀ ìnà bàbá wọnú ayàtọ̀ ń wà máa ń zílá alẹ́ ìnà ọ̀dàmá utafsir rahimahumullahu ta'ala àwọn alfa tí ma ṣe fọ́ sí wẹ́wẹ́ ọ̀rọ̀ ọlọ́run kọlùnkọmọ́sà bá wa kẹwọn kọ ṣàánú àwọn tó kù láyé nù wọ́n ní ìta àwọn rí tí ó jẹ́ kí yàtọ̀ díẹ̀ ìtúnmà wọn yàtọ̀ kúlú ẹ̀sọ kúl ìwà nábì sọ ẹnu yàtọ̀ tí ń bẹ̀m̀bẹ̀ náà nù pé níbi ayàtọ̀ ń olúwapà nábì lásẹ̀ pé ìwọ náà wí bẹ́ẹ̀ níbi olúwa ní kọ́ sọ fáwà rẹ̀ pé ẹ̀yìn náà wí bẹ́ẹ̀ wọ́n lélẹ̀ yìí lọ́wọ́ fa bàbá wo ń zílá àlẹ́ iná wà ń zílá ilẹ̀ ìnà ẹni ọlọ́run bá sọ tíra kalẹ̀ fún tó gba wáhà yìí òun lẹ́nu rẹ̀ gbà kó pé ń zílá àlẹ́ ìnà àmẹ́ ìráwà tí wọ́n jíṣẹ́ fún wọ́n ní ti wà ní ń zílá ilẹ̀ ìnà wọ́n fi tíra ránṣẹ́ sáwà náà túrù àmọ́ wọn ni bàbá wo bí tọ́lọ̀n ti dájú ọ̀rọ̀ kan nẹ́bà muhammad sallallahu alaihi wasallam kúlìyà muhammad آمنا بالله وما أنزل علينا لأنه أنزل عليه الكتاب أما نحن فأنزل إلينا الكتاب ọlọ́run rán nẹ́bì sáwà ni ilé iná ó mú tíra wá àmọ́ta ni tíra sọ̀kalẹ̀ lórí ohun gan tó sọ̀kalẹ̀ fún fàhúwa muhammadun sallallahu alaihi wasallam eléyìn bẹ̀ẹ́nu asọ́rọ̀rù bayan al-qur'an táwọn alfa ò ní tafsiru ma ṣàlàyé fún wa àmọ́gẹ́ bí mo ti wí kèsẹ́ pé tún ma ní yàtọ̀ àmọ́gẹ́gẹ́ bí i'jazul qur'an ara tí qur'an fi dáma nẹ́bí adama lágara náà nù bọ́lọ̀ bá fẹ́ àwí lọ́nà báyìí bọ́ bá fẹ́ àwí ní ọ̀nà báyìí a wá sàlàyé fúnra wa ní tafsiru tí a ti bẹ̀rẹ̀ tún ma áyà yìí pé ní pàtàkì ẹ̀kọ́ ńláńlá ń bẹnu ayà yìí òun ni pé àdínú ma ń zìlà in ti ń jẹ́ òun ni tí ọlọ́run sọ kalẹ̀ kìí ń tàà ń fi ọpọlọ rò a sì má pẹ̀jú orísìírísì wá ńgbà míì tí ó pàwọ́ wa rò pé báyìí ó lè jẹ́ pé rẹ̀ gan-an lọ́dọ̀ kàtún bẹ̀rà wa bọ́rọ̀ bá ti dọ̀rọ̀ ẹ̀sìn àbí kíyàn ó bèèrè pé ẹ̀dàkùn máàdà kọ́ọ̀lọ̀ rọ̀súlù sọ́lọ̀lọ́hù àléhì wàsàlàm kí sì ni òjísí ọlọ́run tọ́lọ̀run ránsáwà annabuwa muhammad sallallahu ala'uwasallam kí ni òjíṣẹ́ fún wa lára ǹfàní ta ṣe ń bí ayayi ni pé ayayi ń ṣe tàkídùn tó lúwa sọ fún wa lọ́pọ̀lọpọ̀ ayayi wípé sẹ́kàn náà lòun fi rán gbogbo àwọn ànábì ọlọ́run in tó fi rán ànábì ibrahimu kọ̀ yapa sí in tó fi rán ismail èyí tó fi rán ismail ọ̀ yapa fún tó fi rán ishaq wa yakub wal asbat al asbatu ni gbogbo àwọn ọmọ tó jáde látara ànábì yakub àwọn ni wọ́n bímọ tó pọ̀ tán fi ń jẹ́ kọ́dà wà máa ó ti yà musa wà ìsà kọ́dà wà máa ó tí annabi yún àtẹnita dákọ̀ ń bí àtẹnitolúwọ̀ dákọ̀ ń bí mínà nabi yìí nínú àwọn annabi ọlọ́run nkankan náà lọ́lọ́run rán wa kí tọ́lọ́run fi rán wa a ní ìbòdó lọ́ha wọ́jì tẹ́nibò

òun lọ́lọ́run fi kó pọ̀ pé ní bọ́bá ipẹ́ ẹgbà nẹ́bí ọlọ́run ọba kan gbọ́ ó ti tó ẹgbà yìí tọ́ tẹ̀lé náà gbọ́ gbogbo ẹni ọba lóhun gbà nẹ́bí ọlọ́run ọba tó ti lọ gbọ́ àmá nẹ́bí ọlọ́run ti sí òun ọ̀gbà gbọ́ ọ̀gbà fà nẹ́bí ọlọ́run tàná náà ni torí pé ọlọ́run ọba tí ó rán wọn iṣẹ́ kan náà ló fi rán gbogbo wọn torí ẹ̀ láyà fi ní amẹ́nà bèláhì wà máa ń zìlà ilẹ̀ iná wà ilá ibrahim títí dé parí ayà ni lánú farriqu bayna ahadin minhum àwọn èso pín aláàrin àwọn annabi ọlọ́run òun láàfí ma wí fáwọn èèyàn pé musulmi tí ọba mẹ́sìn rẹ̀ ní ó pé ngbàtẹ́ bú ẹ̀sìn wa àwà náà bú jésù ah, musulmi è bú jésù o annabi isa aléhì sọ́látù wasalam min ambiya illahi wa rusuli nínú àwọn annabi ọlọ́run àwọn òjíṣẹ́ ọlọ́run tọ́lọ́run rán sáyé tèmi rẹ gbọdọ̀ gbà fún tá gbọdọ̀ gbàgbọ́ òun lànàbì isa aléhì sọ́látù wọ́sẹ̀lá ẹnu mistake kan tí a kàn tó pàkíyèsí wa ni pé bọ́lọ̀ ń bá wá rán annabi isa sáwọn ẹjọ́ kan tọ́rọ annabi musa sí àwọn ẹjọ́ kan ó sì rán annabi wa muhammad sallallahu alaihi wasallam sáwà ìjọ kan bá bá ti ẹ̀wà rí nkankan nínú tọ́lọ̀un fi rán àwọn annabi ọlọ́run tí ó ma wá jẹ́ details tí ó ma jẹ́ kíni ìfọ́síwẹ́wẹ́ àní ìbúdó lọ́ha wàjítà ní àtọ̀gùjù ọlọ́nsọ báyìí nù bíbélì ọlọ́nsọ báyìí nù bíbélì bí ó ti lè wúlò ní pé bó ti wí nù alkùránì náà in tí ọ bá ń bẹnu bíbélì tọ́ tí àtọ̀ fún ti ń bẹnu alkùránì wa sáwà kan gbogbo bá nẹ́bí ọlọ́run ní bá ti lọ ìntọ́lọ́run rán nẹ́bí ọlọ́run mé tó dé ni pé ìwọ gbéṣẹ́ ń bi tí ọba àdé nì ibi tó wọn bá sẹ́dé ìwọ ma jíṣẹ́ láti ibẹ̀ lọ àwá gbọ́dọ̀ wá pé ní a ẹ̀rí ibi jíṣẹ́ dúó níjò ní ihun ibẹ̀ làwá dúó mọ́ o bẹ́yẹn bá serú ihun yọ́dà bí àwọn arantọ́lọ́run fi bú àwọn bà ní ìsọ̀rọ̀ ìlànà ìgbàtọ̀ ọlọ́run rán nẹ́bì musa aléhì sọ́látù wọ̀sálàmù sí wọn pé ọlọ́run ní ẹwọ̀lú mísírọ̀ o ìgbà wọn rìnrìnrìn wọn ní kíni àà ìdhàbà àntàwà rọ́bùkà fàkọ́tì láìná háhùná kọ̀ ìdú orí bí àwá dé ibi àwó dúónì bí ọwọ̀ ẹmà wà rọ́bù ìwà àtọ́lọ́ntọ́rọ̀ náà ẹmọ́ lọ sí ẹmọ́ lọ jà iná haùná ọ̀ẹ̀dùn ọlọ́mọ́já wò lè wírú bẹ́ o àmọ́ tí mo fi yà lọ bẹ̀yẹn ni pé gbogbo ẹni tí ń bá ń lo bọ́yá tíra kan tí ó ti wá fà nẹ́bí ọlọ́run ọba kan tí ẹ̀rí sì ti wá fà nẹ́bí ọlọ́run mẹ́ ti dé lẹ́yìn ìgbà nìtọ́lọ̀ ń fi tíra mìíràn gbígbà tóun náà ń sọ ní orí ibi àwádé yìí iná haùná kọ ẹfà wà lẹ́yìn àyí eléyìí náà gbagẹba ti wípé alkùránì kẹrìmù ìtàn tọ́lọ̀un sọ fún wa ń fi ń sí wa létí ni ara ìran iná ha ùná kọ́ ìdúnà ní kí wọ́n se wá sí fún yẹn pé annabuwa muhammad sallallahu alaihi wasallam annabi ní èyàn gbọdọ̀ sí nǹkan bá yíò ọlọ́lọ́n fi ránun kí wọ́n gbé ẹ̀rẹ́ èyàn ọmọ yí ẹ̀fà wálẹ̀ ẹ̀ẹ́sẹ̀ ẹ̀fà wálẹ̀ ẹ̀mọ̀ ọlọ́run pẹ̀lú yí ẹ̀mọ̀ sentọ́lọ́run yíò kọ̀dá o iná ha ùná kọ àìlú ìtọ́lọ̀ ń bú àwọn tí ọ̀tẹ̀ lánàbì mú sádébí ọlọ́run rẹ̀ dé náà nù èyàn sí pé á orí gbé àwá bá dé iná gbogbo ìgbà tẹ́yàn bá ti ń gbọ́ pé ọlọ́run ọba wí kọ́dà bíyàn ọmọ tẹ́lẹ̀ bí bá ń gbọ́ pà nẹ́bí wí kọ́dà bíyàn ọmọ tẹ́lẹ̀ in tó yẹ musulmi tọgbọ́lọ́ngbọ́ tọgbà nẹ́bí gbọ́ ní kó pé kí ni sẹ̀mìnà wà àtọ́ànà àgbọ́tẹ́lẹ̀ ah, sẹ̀mìnà àti gbọ́nù wà àtọ́ànà ó sì di wà àsọ iná etí ìwò òdí ìtumọ̀ sẹ̀mínà tí wọ́n náà sẹ̀mínà kìí sí pà gbọ́ wà àsọ iná ànígbàní gbogbo ní bẹnu alkùránì kẹrìm àwọn èrò náà lọ́lọ́run fi sẹ̀mínà wà àsọ iná ròyìn àwọn tọ́kọtọ́ lọ́run pé kìí sí pà gbọ́ kọ́dà gbogbo àwà náà kéwù kí ní wí lẹ́nu ni sẹ̀mí iná wà sọ iná tàì mọ́kọ́ tàì gbọ́kọ́ ìfẹ́ nú wa ní ọ̀já gbádùn ni ọlọ́nkọ́mọ́já wà náà jọ sẹ̀mí iná wà sọ iná ọlọ́nkọ́mọ́ sáàkàwà kúnnú àwọn sẹ̀mí iná ẹ̀sìrí báyìí láyà yìí wí àdíthà nẹ́bùwa muhammad sallam kan ta sẹ̀sẹ̀ ka bó ti rí ni òun lẹ́fì rí inú àwọn sọ̀hábí nẹ́bùwa muhammad sallallahu alaihi wasallam ẹni ọ tàti kéèké tọ́gbà islamu ń bẹnu wọn ẹni ọ dàgbà débi 40 50 ń bẹnu wọn o ní 70 ń bẹnu àwọn sọ̀hábí nẹ́bùwa muhammad sallallahu alaihi wasallam bàbá abubakar ọ̀gáwà abubakar siddiq radiyallahu anhu ta ń pè kí ló kọ bàbá abubakar abu kuhafa in bẹ nù tàn pé jọ tí abu kuhafa ó sì aṣáàdù aláìláha illallah wa anna muhammadan rasulullahi sallallahu ala'uwasallam kọ sẹ́kùnrún fún irun dúdú kan lórí abu kuhafa manjọ́nà ibi ọ dágbàdé torí náà gbogbo ẹni ọlọ́mbá ní kí òdòdó ọba ọba àyàn kéèkéé kẹyàn ọgbà ọba àyàn lọ́dọ̀ọ́ kẹyàn ọgbà ọba àyàn lárúgbó ara kẹyàn ọgbà sẹ̀mìnà wà àtọ́ ànà lánú farúrékò bẹ́yìnà áhàdìn mẹ́nuhu wà náà láhú muslimun muslimun ẹni ojú ọwọ́ tó ju ẹsẹ̀ ẹlẹ̀ ni wọ́n ń pè ní musulmi ayi aslamna lillah gbogbo ń tọ́lọ̀ ń fi ránwà ọlọ́run ọba wọ̀nyí lánú farúrékò bẹ́yìnà áhàdìn mẹ́nuhu àsòpinya kan láàrin àwọn annabi ọlọ́run wọ̀nyí kọ́dà wà náhànà làhú muslim a sì ju ọwọ́ ajú ẹsẹ̀ ajú gbogbo ara wálẹ̀ fún olùwọ̀ ọba tọ́ran wọn eléyìí ni in jẹ́ islamu gidi kọlọ̀nkọ́ mọ́ṣà sí rọrùn fún èmì àtẹ̀yìn به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم فإن آمنوا بمثل ما آمنت بآمنتم به فقد اهتدوا Islam tọ́lọ̀ fi rán gbogbo àwọn annabi ọlọ́run tó fi rán annabuwa Muhammad sallam in tí ọ wà lórí tábìlì ni in wí bẹ́ẹ̀ not under the table ìsìláàmù tíràtà sí kalẹ̀ ni kìí se tíràtà sí kíni ta pàdé ìsìláàmù ìntọ́hàn ni wàlé ìsàlẹ̀ ìsìláàmù bèbáàtì ni ìsìláàmù èsè ń tọ́pamọ́ tí ọ bá rí bẹ́ẹ̀ olúwo ní challenge àwà alúmà nẹ́bà muhammad sallam gbogbo bá ti ń wíye pe ẹ̀rí pé ọ̀rọ̀ àwọn yahudi ni síyákù ti ń bọ̀ olúwa wá ní ìwà nẹ́bì sọ fáwọn èèyàn rẹ o gbogbo àwọn yahudi àwọn nàṣọ́rọ̀ nǹkan gàdá ń wí fa in amanu bí mẹ́sìlè máa àmọ́ntùn bí níjọ́ táwọn náà bá ti gba ń tọ́lọ̀ ní kẹ́yìn ọgbàgbọ́ ìtàwọn náà bá ti gbàgbọ́ fàkọ́dé sàdà ò àwọn náà a ma wá pàtàkì fẹ́ nìkan pé báwọn bá báyín ni wọ́n kọ́ gbégún wọlẹ̀ yìí kò sínú ọ̀rọ̀ tọ́lọ́hun ọmọ ilé o ní ṣe wá ṣe ìbá ọmọ bàbá olóòsàánù ọ̀kan lọ́n fa in àmànú bí mẹ́sìlì má àmà ń tún bí yí fàkọ̀dẹ̀ tàdà ẹ̀dàkùn ẹjá gbọ́ ẹ̀kọ́ alùkọ̀rá ní mẹ̀yàrù ta ní ọ wà lè jẹ́ náà kí ni mọ mọ̀ nú kéwú olúwa ní gbogbo yíhun òun kí mẹ̀yàrù kí ni mẹ̀yàrù ta ní ọ wà lè jẹ́nà ta lẹ ní tọ́lọ́un ta sì ní ọmọ náà tọ́ tẹ̀lé ṣe ìtọ́ni òun ní fa in àmànú bí mẹ́fìlì mọ́ àmàntùnbí wà náàbì sọ fún wọn gbogbo tí òun wí fún wọn yí o bí yàúdí kan bá rá pálátọ́rí mọ́ nìrú tí wọn tó ní wọ́n mọ̀ wò báyí ọ wà lè jẹ́nà òun a máa gà yàúdí ọlọ́run ni ń gbọ́ yàúdí ń kọ́ fa in àmànù ìyẹn nìkan ẹbá ọmọ ilẹ̀ gbóní ah, ó sì ọmọ wo báyìí lọ́gàn ma nàgàwó pé ọmọnú lálìjọ́ náà fa in ma àmàntùn òun ni mo fi ní tí ń jẹ́ ìsìláàmù ìtọ́wà open ni ah, kí ni islamu bóníyà islamu ala khams gẹ́gẹ́ bí mọ́rù ti gbá wá ọ̀pọ̀ márùn-ún islamu ní gbogbo ẹni ọ bá ti mú márùn-ún ni wá fa in amanu bí mẹ́fìlìmá amantum olúwa ni fọ́kọ́dé tádàwó ó ti mọ̀nà ẹgbàgbé gbogbo nǹkan yókù olówó kò wọ́n bí ń bí ìdílé ọlọ́lá wọ́n bí ń bí ìdílé olósì wọ́n bí ń lo àfá wọ́n bí ń lo ẹlẹ́bọ́ fa in àmànú bè mẹ́fìlè má àmàntò yìí fọ́kọ̀dẹ̀ jádà opposite in tí alkùránì wí fún àyí kèsí pọ́tàkó àmọ́ opposite rẹ̀ tí mo wí ni pé tàbí gbọ́yé lọ́nà míì ànábì tí wá dájú ọ̀rọ̀ ọkọ̀ àwá tí wọ́n bí sínú ìsìláàmù sẹ́mọ̀ pẹ́ni tí èsè mùsùlùmí lọ́lọ́run wípé ẹmọ́tanra yín o bí jacobu bá gbọ́lọ́n gbọ́ fàkọ́dẹ̀ tàdà ò ọmọ nànà nù ó ọwà lè jẹ́nà máa yí lọ́wọ́ náà nù ó olúwa wá ń sọ fún ọ abdullahi abdulrozaki muhammadu tí wọ́n bí wọ sínú islamu pé oníkà nábi o fún ọkọ̀ wí fẹ́mì náà pé man abutọ́ àbíhì amaluhu lam yóò sírẹ̀ bíhì nasabu ẹni sí ọwọ́ rẹ̀ bá fà sẹ́yìn ibi wọ́n ti bí olè ti síwájú ọ̀ ẹ̀dàkùn ẹ̀tàn owó ló tún kù má àwọn tí ẹ̀ ń wò pé àwọn ọmọ náà làwọn ilé ọlọ́run níbi a bá ti pàṣẹ ẹ̀nà tí ẹ́ kí wọ́n bẹ̀rẹ̀ sí ṣe iṣẹ́ àlìjẹ́nà ìwọ tí wọ́n sì bí sínú iṣẹ́ àlìjẹ́nà bọ́ bá kẹ́yìn sí iṣẹ́ àlìjẹ́nà ò ní wọ̀ọ́ in amanu bi mithli ma amantum bihi fakode tada olúwa ní gbogbo ẹni ọba ti gba tí mo ní kẹ́yìn náà gbàgbọ́ ìgbọ́ tó gbàgbọ́ bẹ́ẹ̀ fakode tada ó ti mọ̀ nánú o àmọ́ o wà ń tàwà láó bí wọ́n bá sì láwọn wà ń bí àwọn wà náà iná kọ́ ìlú náà gbé èyí tàwà ń se iná láàmà bá lọ ọ̀sọ́ kan tó bọ́lọ̀ lógigi tí wọn náà ń bẹ àmọ́ ká tó kò lórí ayà yìí ká tó kò lórí jùmlà yìí alimam ibn abbas rọ́dí ọlọ́hun anuhuma inú àwọn tó se àlàyé ayà yìí púpọ̀ ní tí wọ́n tó jẹ́ oyé wa wípé ká mọ́ tún sì gbọ́ fa'in amanu bi mẹ́fìlì ma imani tí ẹ̀yìn náà ni haliyata sáwàl imani ǹjẹ́ ìmánu lè ṣe dédé olúwa ní bí wọ́n bá nírú kíni irú ìmáni tí yíò náà ò fákọ̀dẹ̀ dada ò wọ́n ti mọ̀nà bẹ̀lá torí alìmá mẹ́bìnà báṣà àti ó àwọn alfa salaf wọ́n já gbọ́yé pé ní a lè ṣe dédé fi asilil iman a lè ṣe dédé fi kíni fi asilil iman in tí a ń wí ni asilu al iman àmọ́ ìwọ̀n omi ni pé imani tèmi se dédé imani tàbí bákìrì sí dèk níbi àwọn mí tún ti sí nanú èyí tó lẹ́rí tó pọnú alkùránì kẹrìmù ni pé al'imánu yẹ zídú wọ̀yànkóso imani ọmọ annabi adama yọ ma lékún yóò sì ma ṣe yóò sì ma díkú kíni jẹ́ imani olékún يزيد الإيمان بالطاعة وينقص الإيمان بالمعصية حسين كمي kíni ń jẹ́ kí máa ní ó lékún lára èèyàn òun ni bí bá sí ń tẹ̀lé tọ́lọ́n sí wọ́n náà wọ́n ra rẹ̀ wò bẹ̀rẹ̀ látorí irun wákàtí márààrún nígbàtọ́ bá yí pé méjì lọ ń bá ń jẹ̀mọ́ mẹ́ta yókù wọ́n lọ ń dáa kí ìmáni rí ò tó gbà tí wákàtí mara àrùn ó fọ́ ní masalasi ní jama bọ́ bá tún wá jẹ́ kírùn ọ̀ràn yẹ̀yìn gbà tẹ́yìn mọ́ látán ó tún wá ronú pé á ah, ìbọn láwọn nà wá fílù kan bẹ tẹ́yìn ó tún máa kíjọ́ ma fi gbóre lọ́dọ̀ ọlọ́run gbogbo ògbà tọ́ bá ń se léyìí ni yazidu al-iman wọ̀yán kó iman bil ma'asi òun ni hadithu annabuwa muhammad sallam táwọn kan sì gbọ́yé la yazni zani hina yazni wa huwa mu'minu ai kamilul iman la yasriku sariku hina yasriku wa huwa mu'minu ai kamilul iman anabile ni won ni kai nikan mo pe o si n jale ayafi ko pe imani re ti se kini imani lo diku lojo lo jale torí pé o lè jíjá ẹ̀sẹ̀ ni zina síse ẹ̀sẹ̀ ni irọ́ pípa ẹ̀sẹ̀ ni gbogbogbà tí èyàn bá ń se lọ́hun yìí wọ́lọ́ ọmọ bígbà tí òun fi bléèdì rẹ ìmọ́nìkù lára rẹ ni òun lànàbì sọ̀sọ́lọ̀ fi ní láyé zini zani hìnà yẹ zini gbogbo ẹni tí zina ìgbà tí zina òun lọ́wọ́ ìmọ́ni ò pé lára torí náà fa in amanu bi mithli ma amantum bihi ay fi asli al-iman bí an bá ti nírú gbàgbọ́ tẹ́yìn náà ní gbàgbọ́ shahadatu alla ilaha illallah wa anna muhammadar rasulullah wa iqami salat wa ita bó hadithu buniya al ala khams àmẹ́ ilé yíhun kò túnmọ̀ pé ìmánu gbogbo wa bákan náà lórí òun ni mo fi àpèjúwe tí ó hàn ní pé imanu ọ̀gáwà abúbákiri sìdé kọ̀rọ̀ bí ọlọ́run anù ah, imani táwọn abúbákiri ní débi pé jẹ ń sọ̀kan fún ọ ọmọ bíbí inú abúbákiri sìdé rọ́bí ọlọ́run anù kò tètè gbà bàbá rẹ̀ ń tẹ̀lá nẹ́bí òun sì ń tẹ̀lá wọn kèfèrí jagun ọmọkùnrin náà ọmọ bíbí abúbákiri sìdé kù tẹ̀lá wọn kèfèrí wogun ńgbọ̀ padà ya ọlọ́run padà wá fọ́nà mọ́ ọ̀rọ̀ wá dọ́rọ̀ láàrin bàbá àti ọmọ ìwọ́n ń sọ fún abúbákiri bàbá rẹ̀ ń jọ́nà pé ya abàtì bàbá mi sọ kí ní ìfún irí pé yẹ́ omi bádẹ̀rù lẹ́jọ́ ogun bádẹ̀rù ó tó bí ẹ̀mẹ̀ta tí ń bá fa ìdà mi nígbà tó fi àti wá gbọ́ bàbá ni pé ó tó ẹ̀mẹ̀ta bẹ́ òun kú wá fẹ́ kan kú ní gbogbo ọ̀nà bẹ̀ òun wá lọ ọ̀nà bòmí òun rẹ̀ lómi mẹ́ kí làbúbákiri wí ó ní wọ́lọ́hì láwọ́rọ̀ àìtúkà wọ́kọ̀ jí ìta torí ìlú kọtílá muhammadin sallallahu alaihi ọwá ọgbẹ̀ pẹ̀lú àwọn tó fẹ́ pa Muhammad èmì ní kọ bẹ orí rẹ̀ imanu kanu èmì orí ọ ni o èyí gbàgbé pé mi mo bí ọwá ọ pa Muhammad sallallahu alayhi òun là ń ní ẹmẹ́jà tanra wa kọ̀ sẹ́ni ó lè fẹ́ràn nẹ́bì táwọn èyí hùn gbogbo àwọn ọ̀nà tí ọ̀sọ̀nà fí ànẹ́bì táwọn wa àwọn dáná jẹun à ń gbé fọ́tò ọ̀run èyí ń kí fi ànẹ́bí sọ́lọ̀lọ́hàrùsọ́lọ̀ àwọn ìfẹ́ gidi àpèjúwe kanù inú ta fi mọ̀ pé al'imánu yazidu wọ́yẹ́ ń kòsò lápá báyìí náà kápà kéèsì ara wa ní báàbù ziyadatul imani wa nuksonu inú àwọn ìjọ tó ipá wọn náà ń kára wọn kún pé musulmi làwọn náà àmá wọn sínà a ń pa àwọn kan ní almorgia ahlulirja inú bí àwọn ti ṣe mistake lọ́rọ̀ ziyadatul imani wa wọnukson àwọn ni wọ́n máa pé لا يضر مع الإيمان أو لا تضر مع الإيمان معصية كما لا تنفع مع الكفر طاعة لا تضر مع الإيمان معصية كما لا تنفع مع الكفر طاعة بين باتي جمو مني gbogbo ń tọ́ bá lè máa se nú ẹsẹ̀ láyàdùr kò ní ọlá sí múmi ní sáàníọ́ sí múmi ní sáàníọ́ wọ́n ní kí ló jọ jẹ́bẹ̀ ẹ̀wùbí tí ṣe tọ́ni ti lò wọ́n wọ́n ní torí pé látàdùrù ma alkófúrí tọ́ à torí pé bẹ́yàn bá se kèfèrí tí ń kírùn sẹ́rùn ó wúlò fún kò lè wúlò fún bẹ́ẹ̀ ni kéyàn ọmọ gbọ́lọ́ngbọ́ ń fi bí parẹ́ yìí ẹjọ́ ẹran milé tí mr ibrahim tó bá ti dìgbà àwẹ̀ yìí yẹn mú kàn láìkì yọ gbà ládá a sọ fún pé kọ́kọ́lọ̀ gbà pé aṣáàdù aláìláha muhammadan àwọn wá wọ́yùn lọ bí pé opposite rẹ̀ náà ajẹ́gbébìyàn bá ti jẹ́ múmi nínà bí bá ń sẹ lọ́nkọ̀ yẹ kó nílà torí pé bá jẹ́ kéfèrí kọ́rà bí ń sin lọ́nkọ̀ ní wúlò fún ọlọ́mọdé ṣe tọ́ ní ọ̀tọ̀ sí láàká ìwà kọ́dà lọ́nà kíúnà kíúlà àwọn ilé ìkéde bẹ̀ wọn o pé látàdúrù máa al'imani máa síyà kama látàǹfààrùn máa alkúfúrí tọ́nà mẹ́yànkún bàbá ní tọ́nà pẹ̀lú kúfúrí kò wúlò torí náà máa al'imani náà látàdúrù máa síyà àwọn múríjíà yìí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lónìí náà múríjíà lòun náà kọ̀ mà tẹ́rí ẹni tí ma ń sọ pé ní ọkàn ní mẹ́ni wà ọlọ́ọ̀lọ́mẹ́ni tí ń sìn ó ní tọ́lọ̀ ní a fi mẹ́ni tí ń sìn ẹni tí ò kírun tí wọ́n sọ pé ní ọkàn ní ìgbàgbọ́wà <laughs> torí pé ìtumọ̀ mọ́ríjíà ni pé kò nídi iṣẹ́ ò sí nínú imani iṣẹ́ ò sí nínú kíni nínú imani al'imanu huwa tasdik láti gbà fọ́lọ́un pé mọ gbà fọ́lọ́un lọ́lọ́un mo sì gbà pà nẹ́bí òjíṣẹ́ ọlọ́un tọ̀ iṣẹ́ tí ọlọ́un ní ká nẹ́bí òjíṣẹ́ fún ọ pé kò se ń kọ́ kò nídi eléyìn náà ń bẹ náà nà táwọn èèyàn fi sàṣìṣe látàrí pé wọn ò gbá alkùránì yé alkùránì ayé alkùránì tó fi yé wa ni pé olúwa nílé yẹ̀sdádú imanan máa imani imani ma lékún bẹ tọ́à bíyàn bá sì ń sẹlọ́un imani rẹ̀ ọmọ sí kíni yọ ma díkù láyẹ́zini zani hìna yẹ́zini táwọn èèyàn ṣàṣìṣe tí wọ́n sì ń pí wọ́n lẹ́pọ̀ mọ́ ìsìláàmù náà àmọ́ ìsìláàmù kọ́ òun lọ pósítà àwọn mórígí àyí àwọn là ń pè ní alkhawari jù sẹ̀mpá àwọn mórígí àwọn ní àṣó ti gbọ́lọ́ngbọ́ kọ́dàbọ̀ ń jalè kọ́dàbọ̀ ń se kò sí kankan ẹlòmí náà ń ń yẹ̀yẹ ẹ̀sẹ̀ fáwọn èèyàn àti orínú àwọn tó tẹ̀lé rí tó wá jẹ́wọ́ pé tí ó stáàsì ó wì fún wa ní pé sọ́ọ̀sá ti se bídíà sọ́ọ̀sá ti se gíní sọ́ọ̀sá ti se bídíà àmá ọ̀n se sìná ẹ̀mùgbó ẹ̀sẹ̀ ó gbà mọ́wọ̀rí torí pé nínú tí ma dí má ní kùta gbọ́dọ̀ jáwọn èèyàn ọmọ ní pé alìmáàsì pípọ̀ bá ń sẹ lọ́run imani rẹ̀ ọmọ yọ ò but mọ́ wá ní opposite ti ahlul irja òun ni bí àwọn kíni alkhawari ọlọ́nkọ́ mọ́ sọ wánú ibi àwọn ti sọnù ni pé ti ń jẹ́ imani òun ni tó pé ti ń jẹ́ imani ni tó sí kíni tó pé bọ́bá ti dí kò sí nkankan bẹ̀rẹ̀ bọ́bá ti dí kò sí gíní kò sí nkankan bẹ̀rẹ̀ ìyẹn ni pé èyàn jẹ́ musulmi nìsín ọjẹ́ múmi ní gbẹ́ iṣẹ́ ìmọ̀ni tí wọn láyẹ̀ zídú wà láyàǹkóṣù ìdánakọ́sá fantaha bí mọ́nì bá ti lè yọ tọ́ bá ti lè díkù ó ti kú ní múmi ní yányán ó ti di gíní ó ti di kẹfẹ̀ rínú nígbàtá àwọn náà kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ránwọ̀n yìí àwọn kan nú wọn náà se láàká ìgbà ẹni ó kí wákàtí márùn-ún tó gbáwẹ̀ rọ̀mọ̀bọ́ náà tí ń ìnà yẹ́sí ní wàhúwá mọ̀mí ẹkọ̀ yí ṣe mọ̀mí ní gbò tí lọ ṣe sí náà ibẹ̀ làwọn kan tún ti jáde lára wọn àwọn ń pera ní mọ̀tásílà àwọn ni a bẹ́ẹ̀ ni kọ̀ bá mú bẹ́ káwà gbẹ́nu èèyàn jálè ó sì ti ya kúò ní mọ́mí ní ó sì ti ya di kèfèrí àwọn bá ní ẹn kèé ṣe mọ́mí ní mọ́ lóòtọ́ àmọ́ kèé ṣe kèfèrí àìnà hùwà ìbọ̀lọ́wà wà wọ́n ní fi manzilatin bainal manzilate inú kí wúnà gbogbo yíwo ọlọ́mọjá kéèkè kúkè wọ́n ni huwa fi manzilatin bainal manzilate kèése mùmìní torí pó ti jalè kèése mùmìní torí pé ó se zìná àmọ́ ò kèése kíni ẹ́ kèése kẹfẹ̀rí náà ngbàtàwọn àfáà sálàfọ́ wà kán gbogbo ìtẹ́ ń wí ní sí ọrọ̀ ayé ni wọ́n bá dọ̀rún kọmbò ní ọwọ́ wọn láwọn náà rí bò mí jù pé húwà fi náà haza madhabul mu'tazila àwọn mu'tazila kan yàtọ̀ fáwọn kàwárí jù fi àkàmì dúnìyà àmọ́ bọ́rọ̀ bá ti dọ̀rọ̀ alkiyama wọn náà rí bí gbé sí mọ́ ní à ah, èyàn ní <laughs> torí náà bọ́ dọ̀rùn húwá fìnnà náà nílọ gbogbo eléyìí látàrí pé ẹsẹ̀ rí wò lórí súnnà tàbí muhammad sallallahu alaihi wasallam ta fi ń sọ eléyìí ni pé gbogbo eléyìí ta ń kanu tí ra ń jọun yìí ń rí lu àwa náà lónìí ta mà pàtàkì jùlọ ṣàbábù ahìlì súnnà ti wàljamaà táàrẹ nìkan tó ṣe pé ní a ah, ọlọ́nìkan lọba tó pé àmọ́ brọ́dá kìíní o oun súnnà ni pẹ̀lú gbogbo àìbáwà náà mọ́ dáàbí mọ́yàn ní kìíní oun súnnà àwá fúkúfù rẹ̀ ń jọka bá ní àmọ̀ tí ń rí brọ́dá kìíní kọ́dá ọdánàbì kómọ rẹ̀ o ọdánàbì kìíní níbi kómọ ẹsẹ̀kẹsẹ̀ náà lábàtúnra àwọn kan tí ó ní àkèsọ̀ súnnà ó di kìíní ó ti dò ní bídíà wàláyí táwọn kàwárí yùn se lẹ́yìn náà se o ìyẹn ni pé ìmọ̀ kí súnnà ó kó pé 100% bá bá ti rí nkankan wí sí ọ tí èyí tí wọ́n rí wí náà kò rí bẹ́ o ìdáná ń bí kó mọ̀ ẹsẹ bídíà o àmọ́kátẹ̀ wá àzúmù pé kíni zallat kọ́dàmù ọ̀tẹ̀ wá sí kíni ọ́sàsì se kan káwà sáré yọ fòtì kó pé a kìnnìta ni àwọn àwọn bídí àwọ lẹ́ni táa mọ̀ pé àtọ̀sán rẹ̀ àtòrú rẹ̀ bó ti ní gbìyànjú ma wúwà àdásùn báwa náà bá pẹ̀ra wa ní kàwárí jù mẹ́dẹ́ àbí àwọn kàwárí jù torí kí ní 99 ìmọ̀ 0 or 100% ìtàwọn náà wínú báwa náà bá pé ìmọ̀ súnà 100 àbí bí ọba ti sí 100 ìhun kíni 0 súnà wà láyìn táwọn kàwárí ju wílà ọ̀nà wínú àwọn àfáà sálàfò sì wí bẹ́ẹ̀ òní ibn taymiyyar rahimahullahu ta'ala shekul samin taymiyyar mú ti kóòtù ọ̀rọ̀ rẹ̀ rí masalasi bí náà ibn taimiyya ni kọtàṣtẹ́mìí filṣaksi filinsani tọ́atún wa ma'asíyà wa sunnatun wa bídá a fàdírò ń bídá lérí o a máa ń kílọ kíni àṣejù ibn taimiyya ni a lè rí láre èèyàn kan tọ́atún wa ma'asíyà ìtẹ̀lé tọ́lọ́un ìsìn tó ń sẹ́lọ́un lọ́nà ni torípáwèé se kàwárí jù bọ́bá ipá jẹ́ kàwárí jù ni à ní pè ní múmi ní máa ibn taimiyya ni at the same time na sunnatun wa bid'a kódò sí ṣe kárí kíni kárí súnà lára ẹ̀ká tún wá kẹfin kíni bid'a á kìlọ̀ bid'a fún ni a ní yọ fòtí kó nù ohun bid'a ta ní súnà sọ́rí inú àwọn ta mọ̀ pé mọ́nà àjú tẹni súnà ní pèpè sí àwárí inú àwọn sàbábù wá ń kiri kí àwọn tí wọ́n wí fún wọn wá wí fún wa pé ẹ kìlọ̀ fáwọn sàbábù o àwọn ń kiri bí pé mọ́lànkí ní ẹmọ́gbọ́wà sí rẹ̀ mọ́ ń bídíà ni o lẹ́ni ta mọ̀ pé òun súnà ẹ̀yìn kí ló se òsè báyìí ìjọ báyìí wọ́n bá se báyìí ìjọ báyìí ń kọ́ torí àwọn kàwárí jù ń wí tí wọ́n ń bí ọ̀rọ̀ kíni al'iman àwá ń wí tí wọ́n ń bí ọ̀rọ̀ kíni ibi ọ̀rọ̀ bídá kúlò bídá tí ń bọ̀láàlá kò sóre ń bí bídá o àmọ́ kákìlọ̀ kíni kákìlọ̀ àṣejù fúnra wa lọ́nà méjèèjì ọ̀nà tàwọn tí ń ṣe tàwínul ma'áàsì máa fẹnu tẹ́m̀bẹ̀lẹ̀ ẹsẹ̀ fáwọn èèyàn èèyàn mú gbó ń se sì náà gbogbo ń tọ́lọ̀wọ̀n ọ̀fẹ́ ń se àwàgbẹ̀ e sọ́ọ̀sá ti sẹ̀ bídá àwọn ń kí láyà kíni à ń kí láyà ẹsẹ̀ súnà nẹ́bì kan o sọ́lọ̀lọ́hù aléyìí wọ̀sẹ̀lẹ̀ àìfì asìlì al'ìmá èyí wọn ò tún ma pé kí ni ìmáni wa ò ní ma ju ara wọn lọ ìsọ pé ìmáni ò ní jura wọn lọ ìmá kẹ́yìn ó bìlọ́ngì sáwọn múrígíà àbí kó bìlọ́ngì sáwọn kí ni àwọn kàwárí jù kò síse ìtọ́ dánú méjèèjì wàkàdálíkà ja'annakum ummatan فأهل السنة والجماعة وسط بين المرجئة والخوارج انت نجي سنة النبوة محمد صلى الله عليه وسلم إن بلاري مجيجي آني ساسجو لنا بي آسني ساسجو لنا بي قولون كما ساسين رمو فواو وإن تولوا olúwa nífà in àmànú bí wọ́n bá gbàgbọ́ fún yí ìyẹn ni pé àíwá nǹkan míì máa ẹjá tún padà kí n fa sáìsì ẹ̀ bẹ́yàn bá ti jẹ́ mú mi ní ẹmọ́ wá nǹkan mí ma ẹmọ́ tó máa wá di pé níbi tí wàhálà dé lónìí ni pé kọ́dà bẹ́lómi náà bá lóhun se súnà lọ rẹ̀ pé ṣe amanu bọ́bá ti gbàgbọ́ taari anáhànumọ̀tọ̀ọ̀làbúná bí zọ́ọ̀hìr ní tó àwa ní pé kíni ní tó fi hàn àmọ́ yìí tó gbé pamọ́ táwọ̀ ọmọ ni bẹ́yìnà hu wà bẹ́yìnà wà bẹ́yìnà rọ́bì yóò pàdé ọlọ́run rẹ̀ ní bá tàn àwa kò lè tán ọlọ́run bàbá rí mùsùlùmí àgbọ̀dọ̀ tó máa wá pé ẹ̀ kò ní tán lára wọn <laughs> ọwọ́ kan egun ìbá wọn bàbá wọn ní wà láìkọ̀dá olùwà nífà in àmàlù àwọn yahudi gan bí mo se wílẹ̀ kan bí jacob bí sunday bá di mọ̀mí ní fàkọ́dẹ̀ tàdà ò ó di bí yí o àfibẹ́yìn náà bá tún gbìyànjú tẹ́ ṣe kíni tẹ́ increase level imani ti ju ti ẹ̀ lọ nìkan ni wà ń tàwà láò olùwàwà ní tọ́ ẹni ọ bá sì ní lórí èyí tó ń wà nìna àti bídẹ́ àti kúfúrú gbogbo èyí tó ń bá wà ń bẹ̀ iná ùnà kọ̀ ìdún ẹ̀sáfà wà lẹ̀ báyìí wà ń tàwàláwó ẹni ọba pẹ̀yìn dànà tí ọgbọ́tọ̀ lọ́hun tí ọgbọ́ta nẹ́bùwa muhammad sallallahu alaihi wasallam fa innama hum fi shiqaq fa innama hum fi shiqaq ituma shiqaq ni khilaf olúwa ní wà ń tàwàláwó bí wọ́n bá pẹ̀yìn dà tí wọ́n gbọ́n tàwí tí wọ́n tẹ̀lé tàwí fa innama hum fi shiqaq muhammad sọ́lì ibn ọ̀fẹ̀mìn rahimahullahu ta'ala nígbàtí wọ́n tún máa yà yìí wọ́n ni a jẹ́ pé kò yí se tí ó yẹ kọ́ yà wá lẹ́nu pé àwà àti ẹni tí è se musulmi àgbọ́ra wáyé <laughs> turbalkura ni ni fa'in tawallau fa'in na máa hún fi ṣe kọ̀ a jẹ́ pé ìpìlẹ̀ gẹ́ ni pé ńgbàtà tẹ́sìn ò ti se gíní tẹ́sìn ò ti pàwápọ̀ ohun àlégbọ́ra wáyé wà ń tàwà láwú <laughs> fa iná máa hún fi ṣekọ̀ kásì má wulẹ̀ wá wà láà gbogbo ẹnijọ́ ma wá bèèrè lọ́dọọdún ẹ̀dàkùnsá lè jẹun christmas ẹ̀dàkùnsá lè gbàtí èpò òrùn jẹ ní ìjẹ bọ́rọ̀ bá ti dọ̀rọ̀ ẹ̀sìn lákùn dínúkún wọlíyàdìí ìjọ tí ò ní sí fàwọn iná ma ń fi ṣe kọ́kì níjọ fa in àmànú bìmẹ́fìlì ma àmàntùn bí ìjọ wọn bá ti gbarú tẹ́yìn náà gbàgbọ́ ẹ̀dìkan náà nù àmá báwọn bá ní ẹ̀yàn mọ̀ ẹmọ̀ sí ti náà mọ̀ wínú fa iná ma ń fi ṣe kọ́ àjẹ́pà àìtí àìgbọ́ra wáyé náà ẹnu tó kù ní pé fásẹ̀yàkfíkàhùnmùlọ́ ọlúwa lóhun ní jákágbára wọn kàyín bẹ̀bá dótò fa inama hum fi ṣekọ̀ bẹ́ẹ̀ sì gbìyànjú dọ̀tún la mẹ́wàá wà lántàrùdọ̀ àǹkàlì yahudu wà lànà sọ́rọ̀ hátà tàbí àmìlátàwò àmọ́ fásẹ̀yàkfíkàhùnmùlọ́ olúwa lóhun ó tóyín olúwa garanti bẹ́ẹ̀ fà nẹ́bí sallallahu ala'uwasallam and by extension fáwà lúmà nẹ́bí náà báwa bá ti dúó tọ́lọ́un bó ti fẹ́ ká dúó fásẹyẹ fí kàhùnmọ̀lọ́ olúwa lóhun ó tóyín agbára àwọn òní káyín àmọ́bẹ̀yìn náà bá ti ń se ní half-half ẹ́ tẹ́yìn náà bá ti ń se gíní tẹ́yìn se ní half-half tọ́ wà déhùn tọ́lọ́un náà lára yìí àmọ́bẹ̀ bá dúó pé à ah, ẹ̀rí àbára wa lọ́nà tayé alhamdulillah àmẹ́rí tó bá dọ̀rọ̀ ẹ̀sìn kò sí ti gúnmẹ̀ o ẹ̀sìn ti wà ní ẹ̀sìn ti yí ní pọ́bá ipé yíò ni wọ́n torí ẹ̀ bá yí já fásẹ̀ yẹ fi olúwalóhun ó tóyín wàwúwá àsẹ̀mí alààlì olúwalóhun òun lọba tóhun mọ̀ náà síbí ومن أحسن من الله صبغه ونحن له عابدون قل أتحاجوننا في الله وهو ربنا وربكم ولنا أعمالنا ولكم أعمالكم ونحن له مخلصون أم تقولون إن إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط كانوا هودا أو نصارا قل أأنتم أعلم أم الله ومن أظلم ممن كتم شهادة عنده من الله وما الله بغافل عما ما تعملون صدقة الله ìtúnmà àyà yìí lọ́dọ̀ àwọn àfọ́ oní tẹ̀fṣírù lẹ́yìn tí yíò tí ẹ̀ sí àpẹ ẹnu ń bẹ̀ o ní pé ìtúnmà síbìràtùlọ́ olúwalẹ̀ rí tó ń wí fún yí yìí tó ń níkà nẹ́bí ò jíṣẹ́ fún yí dínú lọ ẹ̀sìn tọ́lọ́nà o àmọ́kílá àwọn àfọ́ onítẹ̀psí rò pé àkíyèsí wa sí pé èé se tọ́lọ́n pẹ̀sìn ní síbúgá ìtumọ̀ síbúgá tó láàrín bí ní pé kí ni dínú allah ẹ̀sìn ọlọ́run kí ló dé tó lúwa pé ẹ̀sìn ní kí ni aró aró tí wọ́n máa fi pa aṣọ <laughs> ẹbí ó kọ ilé tiwa nìsìn <laughs> ìtumọ̀ sí búgánù léde larubawa but hikman lánlá ń bẹ ń bí ọ̀n tọ́lọ̀ ń pè wá sí ọlọ́nkọ́ mọ́sá san àfá lẹ́sàn dáadáa dínú lọ ẹ̀sìn ọlọ́run olúwa wá pé ẹ̀sìn rẹ̀ ní kíni àró kíni járó àró ni tí ó se pé ní bọ́bá ti pẹ bá ti pa nǹkan láró ẹ́ yóò se gíní gbogbo bí ẹ bá gbé dé ń tẹ́ páhùn náà ní ọmọ ní ọmọ ẹ̀lárẹ̀ kò lè bọ́ á ẹ́ tọ́bá ẹ pé àwọ bá ilẹ̀ pa ẹ́ bọ́bá wà nù yàrá àwọ̀ òun náà ni bẹ́ẹ̀ bá gbé sínú òrùn arótẹ́ páhùn náà ni hákàdà dínà lọ bó ti yẹ kẹ́sìn ọlọ́run orínú ẹ̀sìn ọlọ́run ọ̀gbọ́dọ̀ dàbí agbádá àbíkẹ́sìn ọlọ́run ọ dàbí bí ìgbà ta fi nǹkan kọ mọ́sálásí àwọn mọ́sálásí kan bẹ nísìn wọ́n wà fi ìjáàbù kọ mọ́sálásí pé obìnrin tó bá fẹ́ kírun o <laughs> wọ́n wà gbé ìjáàbù kọ bẹ́ ọ̀nà wà dé yóò sì rẹ ìjáàbù yóò kírun ọ bá sì tún ti kírun hmm, yóò sì tún ta lókìtì yóò ẹ̀sìn kọ́hùn in ti ń jẹ́sìn ni síbìrà síbìrà tọ́lọ́ tí ó pa ọ láró ìyẹn ni pé gbogbo bí tí a bá ti ń rí ọ a mọ̀ rí gíní a gbọ́dọ̀ mọ́ rẹ́sìn láàrẹ a gbọ́dọ̀ rí mùsùlùmí ní mùsùlùmí nù mọ́sálásí káwàá wà débi iṣẹ́ rẹ̀ ká bá nǹkan mìí èyàn gbọ́dọ̀ mọ́ jẹ́ mùsùlùmí ẹ́ nílùú wọn bọ́bá tẹ́ráfù lọ lé bọ́bá wá padà délù tí ń gbé yàtọ̀ fún lù wọn kásé gíní tàbá nǹkan mi èyàn gbọ́dọ̀ mọ́ jẹ́ mùsùlùmí nígbàtí ń bá ń se ìbádà bọ́bá dọ̀rọ̀ mọ̀hámẹ́là tí ó tajà tí ó rajà kàgbé aláàjì ẹ̀yìn náà ẹ̀dàkùn tí ń jẹ́ sínú wọ́n ni tó lù wá fi lò bẹ́ẹ̀nù pé síbìrìtàlọ́ ẹ̀sìn ọlọ́run ẹmú bí kíni bí aró ẹni ọba ti gbà pé ìsìláàmù pàun láró aró wọn mọ̀ wà lára rẹ̀ ń gbogbo gbà ní ìsìláàmù ọ̀gbọ́dọ̀ jẹ́jẹ́ ń gbé wọ̀ bọ́bá wù mí mọ̀ pé mùsùlùmí ni mí ẹnu kí n bí àpèjú irú tí mo wílẹ̀ kan ní kọ̀ dá o tọ́rọ àwọn ẹlòmí tí ń se yíò náà rò pé tó tún dáàlà wọ́n ń se pé a sá fi ìjáàbù kọ́ masalasi bọ́bá ti débẹ̀ gbèwọ̀ bọ́bá sì ti kírùn tán ìyẹn ni pé musulmi ni ọ́n yà yìí bọ́bá ti jáde ṣe musulmi mọ́ ẹ̀sìn kọ́hùn ara ìròyìn ẹ̀sìn ni pé kíni síbọ̀gá síbọ̀gá tọ̀lọ̀ ẹ̀dàkùn gbogbo wa ẹjẹ́ àṣẹ́sẹ̀ ara wa lórí ọ̀rọ̀ ayà ìjẹ́ 24 hours lábí ń jẹ́ musulmi ìjẹ́ gbogbo oṣù méjìlá ọ̀nà ọdún lábí ń jẹ́ musulmi àbáwà náà mọ̀ pé àwọn àsìkò kan bẹ gbé ọlọ́mọdé kọ ẹlòmí ó ní ikú ọgbọ̀dọ̀ <laughs> báyẹn bí ilé <laughs> ní musulmi tí ń jẹ́ musulmi ni pé kọ́pọ̀ láró kò ìpé ní ò ní máa yọ aṣọ bí ọgà pé a wà àárí ọyìn àyí lónìí pé ókè bá ilẹ̀ rí ah, wọ́n ìfẹ́ lómi ẹlòmí òní àpé náà ọwà masalasi ni wọ́n wà masalasi bẹba wá dé ọjà ń kọgbà ńgbàtí masalasi wọ́n wá sọ yóò rí bẹ́ ọ̀yẹ torí náà ẹ̀dàkùn ẹjẹ́ kí gbogbo wa yóò bá ní òkun kò ní kùn kò nínú ọmọ mọ̀nú rẹ̀ ẹ̀rírù islamu tọ́lọ́un fẹ́ fẹ́ mi àti wọ òun islamu 24 hours òun islamu òru àti ọ̀sán lọ́jọ́ lọ́hun ó pè ní kíni síbìrà síbìràtàlọ́ kìí se pé tí ó ní àwọn ibìkan tàà ti fi hàn ipé <laughs> àbẹ̀bá rí wọn báyìí ọ̀pọ̀lọpọ̀ tí ń ṣe ìsìláàmù lónìí pàtàkì jùlọ́nà àwọn tí wọ́n pa wọn lájú àdánwò tí wọ́n nínì wọn ò rí ìsìláàmù bí n tí ọ gbọdọ̀ ti dàpọ̀ mọ́ ẹ̀jẹ̀ àtàrà wọn wọ́n rí ìsìláàmù ń rí pé a bàbá wà bí báyìí a ṣe ìsìláàmù a ṣe bíbí iṣẹ́ mọ́ wà nígbàtí ìsìn mọ́sálásí kọ́lẹ̀ lómí ò tíjú àti wí masalasi à ẹ̀sìn islam kọ́ wọn o òun ni musulmi mi náà ni ó fi sọ pé ah ẹ̀dàkùn ẹ̀dàkùn ẹmọ́ fọ́rọ̀ ẹ̀sìn ẹmọ́ fi gíní ẹmọ́ gbọ́rọ̀ ẹ̀sìn dé àyín o musulmi kò sí bí ọ̀rọ̀ ẹ̀sìn ọgbọ́dọ̀ wọ lọ́rọ̀ rẹ bọba jẹ́ musulmi ọ̀rọ̀ ẹ̀sìn gbọ́dọ̀ wọ kí lọ jẹ ọgbọ́dọ̀ wọ kí lọ tà kí lọ rà ọgbọ̀dọ̀ wọ kí lọ wọ̀ lásọ torí pé tí ń jẹ́ ìsìláàmù ní kí ni síbẹ̀rà síbẹ̀rẹ̀tọ̀lọ́ ọlọ́nkọ́ mọ́sá sí rọrùn fí mẹ́ àtẹ̀yìn ká ma jẹ́ musulmi láti kọ̀kọ̀ àti gbangba ká jẹ́ musulmi nínú ilé wa ká jẹ́ musulmi nínú ọjà ká jẹ́ musulmi níbi iṣẹ́ wa kọmọ ìpégbà kan ni wọ́n mọ̀ wá pé musulmi ni àmọ́ bá bá tún wò wọ́n lọ́nà ẹbùnmíì ẹ̀fẹ́ lè mọ́mọ̀ páwọn náà ni irú ilé iná lọ bá ẹlòmí ìdẹ́bi èyí tọ́ ti ẹ̀ burúgbà o ní wọ́n ó fi ẹnìkan ní báwọn bá mẹ́bá ń gbégún eégún ọwà tún nẹnìkan blálà yọ́ rárá sí ojú ah, alájì ẹ̀yìn ni ah, alájì nínú ẹ̀kù ẹ̀kù yí pé síbùkátà lọ́ọ̀ igbe bẹ́yàn bá ti jẹ́ musulmi ọ̀gbọ́dọ̀ tún wọ ẹ̀kú egun mọ́ gbogbo ẹni tí ń pé ẹ̀sìn òpé a mọ́ sọ̀rọ̀ náà ìtumẹ̀ náà nù bẹ́yàn bá mọ̀ pòhun fẹ́ jẹ́ musulmi kí lolúwáwí ó dókò ló fèsílmé kàfàtà òun ló tún wí lọ́nà bòmí yóò síbẹ̀rọ̀tọ̀lọ́ ẹ̀sìn islam ó gbogbo ibi tàbá ti bọ́ mọ́jọ jẹ́ pé òun gbé ìsìláàmù wọ̀ bí ẹwù kọ bá sì tún wọ́ ó se gíní ó tún bọ̀ kalẹ̀ ìsìláàmù kọun ọlọ́nkọ́ mọ́sá se ìsìláàmù tẹ̀mí àtẹ̀yìn bọ́lọ̀n ti ròyìn rẹ̀ pé síbọ̀gàtọ̀lọ́ níbi tó burú dé ẹlòmíì kọ́dẹ̀ rí pé lápẹjúwe nínú tẹ́mì gan ti rí nínú àwọn bọ́yá colleagues wà bí mi ọwọ́ tún ní ma fi jẹun ọwọ́ tún ní sí ma fi mumi bọ́bá ti wá bárẹ̀ láàrin àwọn kan <laughs> ọkà kún pá àwọn kan àwọn ọ̀làjú lẹ́bàárò náà ni ọmọ ṣe wáyìí kí ọmọ kún ọmọ pọ́ sí kíni síbẹ̀gátàlọ́ jẹ́ wọn ó rí ọ kí wọn ó bí ọ pé èé sí ọwọ́ ọ̀tún nígbà àmì ah, muslim i am a muslim kọ̀sẹ́ni tí ó pọ̀ sí yíun bọ́dà wọn ò lè fi ọ́sẹ́ wọn wípé ó ní musulmi lòun lòun fi ń fọwọ́ ọ̀tún jẹun àmì ìtọ́ common lónìí ni pé ọ̀pọ̀lọpọ̀ bàbá ti dáwọn àyè kan àátà ìsìláàmù ní lókìtì bí ẹwù àpẹẹrẹpọ̀ ẹjẹ́ tó mú mi wà ti mọ́rántí nìsìn ẹwú bí a bá ń se òde ìyàwó òde ìnáwó òde lónìí ọmọ tí ń wọ ìjáàbù dáadáa ẹlọ́wọ́jọ́ wẹ́dìn rẹ̀ ẹlọ́wọ́jọ́ wẹ́dìn òun náà ta ni <laughs> bọ́bá ikẹ́ bọ́lọ̀ ti fi ọmọ rínú tẹ́lẹ̀ kí ló yàtọ̀ lónìí bí ìbá ipá àgbọ́yé pé sibghatallah lórí tó nínẹ̀wó yìí mo ní ọlọ́mkọ́ mọ́ bínú sí wa torí pé sí a lè mọ́ torí tó jọ ló ti tẹ lójú tẹ̀mínú o sí a tún lè mọ́ dọ́lọ̀ lẹ́bi pé èsè tó nínú owó dùn sẹ́mùkọ́lọ̀ lè mọ́ gbé nǹkan bànújẹ́ báyàn tí ọ̀tẹ̀ ní orójú pé wọ́n ó ọmọ kan fẹ́ gbéyàwó lélé yìí tọ́lọ̀wọ́ tí ó gbé bá lẹ́nu ọ̀nà rẹ̀ tí ó ga kò sí tọ́lọ̀wọ́ lè ṣe bọ́lọ̀n bá wá sàánú wa tí ń fàyè kíni àyẹ̀dùnú kalẹ̀ níbi à ń lọ ní ìsìnlẹ̀ yóòbá ń pàtíkúlà ní pé bọ́bá wá dìjọ́ dùnú kọ́dẹ̀ ni tí ń kò ní kìí wọ́n ti wà kan nílẹ̀ yóòbá rí wọ́n ń se nìká àfá tí ó so igi nígbà ó ti rí àwà kan ó ti wọ́ pé <laughs> àwọn súnà wẹ̀yí nì <laughs> wàláhìláàdí ẹgbẹ́ kí lóyìn wí lórí microphone ẹlágbẹ̀ ya àfá alájì lọrin tọ ẹmọ́wó lẹ́ a ẹ̀yìn tí ìwé tó wí gan èyí kéré a sùúrù kéré a wàláhìláàdín bó ti wí mọ́ fẹ́ wí yóò kọ̀kọ́kọ́ sírùn àsìkò lónìí náà wàláhìláàdín igi in tó lè jọ́ sọ yí ajẹ́kó ti mọ́lá àwá tí ó <laughs> kàn rí gbẹ̀yìn yọ ilẹ̀ tí ń lè fẹ́ yàtọ̀ ká tètè wọ́nu yí kalẹ̀ ọ̀kọ́kọ́ sírùn àsìkò lónìí náà o torí kẹni torí pọ́lọ̀ nínú owó torí ẹmẹ́jà fọwọ́ fa tí dá o mẹ́yàn bá fa ọlọ́n lè gbé tí ò ní fi ráyí kọ̀ọ̀tẹ̀ ní ráyé pé <laughs> yọ́ ti ẹ̀ṣẹ́ nìkáhù kan àbí kan àmẹ́ ìtọ́ ti ẹ̀kọ́ mọ́ ìjúntà àkọ́kọ́ tí mo wíhùn mo ti rí o ti ń di mẹ́ni tí ń di kọ́dọ̀ ọmọ tí ń wọ ìjáàbù dáadáa tẹ́lẹ̀ bá dijọ́ ìyàwó rẹ̀ <laughs> èé se ẹ́dọ́lọ́n lẹ́bi nínú yóò dùn ni ó lè ṣe kẹ mẹ́ra ayé nìká o tí wọ́n fi lọ yí tẹ́gbẹ̀ ẹ̀sá fi ń lẹ̀nà ọ̀rọ̀ nìká o ní àgbàtọ́lọ̀wọ̀ wá se bẹ́ẹ̀ ẹmẹ́jà fi bí sù ogbélé iná ń bẹ lára kíni síbẹ̀gàtọ̀lọ́ bàbá gbọ́ ìsìláàmù wáyé débi pé aró gbogbo bí ọba wà aró òun náà ni ọ máa wọ́n mọ̀ rí islamu lára rẹ̀ ọwà ní ibi inú rẹ̀ ti ń dún wọ́n rí ìsìláàmù kọ́dà ńgbà tó bá jínú rẹ̀ bá ń bàjẹ́ náà wọ́n rí gíní wọ́n rí bí ti banú germany bọ̀ wà ní ọjà rẹ̀ wọ́n gbá ah, bí ti se ni torí náà ẹ̀dàkùn gbogbo mo ti wí èyí tẹ́mi rántí ní kíkó wá náà ronú ìsìláàmù à ń gbé bí fìlà a sì tún a sì ń gbò wùwá àbí ìsìláàmù ìjáàbù tàà fi kọ́ a sì wọ́ a sì kó mọ́sánlásí tán àbí bí agbádá tàà wọ́ ó sì tún se àtúnbọ̀ ìsìláàmù kan wò ìsìláàmù tọ́lọ́ ní kí ni síbìrà síbìrà tọ́lọ́ lahu àbìdú ọlọ́nkọ́ mọ́sá se wá ní ààbìdúnà ẹn tí ó ma sin lọ́hun ní kọ́kọ́ wa àti ní gbangba wa haɗa wallahu alam wasallallahu wasallamu wa baraka ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi